tó sì sí o o dàbíra o dàbíra o lónìí o dé o o. wá ó ẹ̀mí ọ̀run wá ó wá ra bíra o lóòní o a tún ti dé o wá ó ẹ̀mí ọ̀run wá ó gègègègègègègègègègègè wá ó ẹ̀mí ọ̀run wá ó wá dàbíra o wá dàbíra o lóòní o bẹ́ẹ̀ bá ti dé àti ìpè o ẹ̀mí ọ̀run sọ̀kalẹ̀ ẹ̀mí ọ̀run sọ̀kalẹ̀ wá ti ayọ̀ ó yá ẹ̀mí ọ̀run sọ̀kalẹ̀ information ni o kó wá gbé mi ró àwàrà ọ̀run sọ̀kalẹ̀ ṣé wọ́n gbé wàwà o rọ̀jò ìbùkún rẹ̀ lẹ́wà lé orí lẹ́yìn ìpàdé wa yìí jẹ́ kárí ọ̀ká tó lọ. àyè bàbá wa táyé wá ṣe àtúnṣe àyè wọn torílẹ̀ èdè wa ṣe ìwọ lọ́lọ́run lókè o Elédùmarè Ọlọ́run ayọ̀jọ̀ wá tètè bá wa ṣe o àwọn ojú rẹ dákúnyé bàbá bá wa ṣe má jẹ́ kí oṣù àjẹ́ yọ̀ wá o ọmọ wa àdàwọ̀ rẹ o ilé wa dọwọ́ rẹ o ọlọ́run ayọ̀ o <clears throat> akéèpé ọ́ o ọmọ ẹ̀mí mi mọ́ bàbá ẹ̀mí mi mọ́ ẹni gbẹ́kẹ̀lé ọ <clears throat> kò mà níjogún ọ̀fọ̀ torí náà la ṣe gbẹ́kẹ̀lé ọ Elédùmarè o màá jẹ́ kó ju tiwa o àwọn ojú rẹ thank you Father for this moment. I worship you, Lord, because you are God. You are the Alpha and Omega. You are the Rook of Sharon, Lily of the Valley. I am and I am unchangeable, changer, Bola, Fola, Shade. Say thank you for this morning. On behalf of all my children, my well wishes all over the world, I say thank you. In all situations, you say you should give thanks and praise your holy name. Hallelujah. Once again, in Jesus' name, Father, this morning, forgive us all our sins anyhow, anywhere we have sinned against you that can cause trouble in our life. Have mercy today, O Lord, and forgive us this morning in the mighty name of Jesus Christ. We need Holy Spirit. We cannot do without you, Lord. We cannot do without you, Lord. We cannot do without you. We cannot do without you. Savior. We cannot do without you, Lord. We cannot do without you. We cannot do without you, Savior. Do something new in our life, my life. Do something new in my life, wonder things. Do something great in my life. Oh Lord, Do something wonderful in my life. Something precious in my life. in my life, oh Lord. Heavenly Father, eternal rock of ages, we thank you once again. We appreciate you, Lord. Lord, receive our praise and thanks in Jesus' name this morning. I declare this platform Holy Ghost surrender. Father, Lord, come and have your way in our life. Lord, we want to want to speak this morning. Have mercy upon us, O Lord. Take total control. Every plans of the enemy against our life, Father, destroy that plan right now in Jesus' name. Every evil against our life, Father, destroy that evil in the mighty name of Jesus. We want to decree a thing this morning on earth. Let it be let it be established on earth and in heaven. Father, speak through my mouth. Bless all those who want to be blessed under this platform. Those who come under this platform to receive one thing or the other, oh Lord, I have a good heart. Those who wish us well, I pray, Lord, that you bless them in Jesus' name. Oh Lord, take total control in the mighty name of Jesus. Every spirit of wickedness in any man or woman towards my life, Father, eliminate that evil spirit today. In the name of Jesus Christ, terminate every wickedness spirit against my life against my children, against my people, against my platform. In the name of the Father, the Son, and the Holy Spirit. Oh Lord, take total control right now. I declare this place Holy Ghost arena. I declare my life Holy Ghost arena. I speak life to people here today. I speak life to my children, to my daughter, to my life. I speak life to my nation. I speak life to those who love us, wherever you are. I pray, Lord, as you want me to flourish, You shall also flourish in Jesus' name. Those who want me to flourish, those who want my daughter to flourish, those who want us to flourish financially, materially, morally, and spiritually. I speak to your life. You shall also flourish, and I will flourish. My children shall flourish. Our nation shall flourish. Every spirit of wilderness, every spirit of evil, every spirit of canker and devourer, Holy Ghost fire, destroy your power in the name of Jesus Christ. Oh Lord God Almighty, you said in your word that in the in the presence of the Lord there is a fullness of joy, that we want your presence in our life, in our nation, in our finance, in our heads, in our spiritual life, in our daughter and son's life, in our home, in our surrounding, in our businesses. Oh Lord, let that be your presence in the name of Jesus Christ any man or woman standing to frustrate our life. Father, frustrate them. Terminate their appointment. In the name of the Father, the Son, and the Holy Spirit. Any man or woman or, or woman standing, planning for us to fail in life, the failure shall be their portion, because it is written, No weapon fashioned against us shall prosper. Any tongue that rises against us on the judgment day shall be condemned. Evil arrow and the power of darkness go back to your sender be shattered to pieces. Every evil spirit operating, wicked spirit operating towards pe from people's heart, towards my life, we terminate your appointment. I command all of you to die by fire. Holy Ghost fire, consuming every evil working against my life, every evil working against our progress, working against our progress, every evil working against our children, every evil working against our glory. Holy Ghost fire, Holy Ghost fire, Holy Ghost fire, destroy them, terminate them, any man or woman that causing us, any man or woman that take my name to abalis, that take my name to bad places, to a dark place, to evil place, such people, Father, bury them, destroy them, grant, open, land, open, and swallow them in the name of Jesus Christ. Whatever evil and that calamity that they want for me, shall not be my portion, will not be my people portion, will not be my daughter portion, will not be my children portion, but it shall be for you, you that plan it, you that work for it, you that call for it, it shall be your portion. It is written, no weapon fashioned against us shall prosper. Any tongue that rises against us on the judgment day shall be condemned. Evil, you evil people, you shall carry your evil yourself. It's not my portion. In the name of the Father, the Son, and the Holy Spirit, it shall be well with me and my people. Those who wish us well, it shall be well with our spirit, soul, and body. Shall be well with my children, well with my daughter, well with my well wishers. In the name of the Father, the Son, and the Holy Spirit. Those who want things that want me to be that that want me that, that want things to be well with me. It shall be well with you too. It shall be well with me. Shall be well with my daughter. Shall be well with my well wishes. Shall be well with those who want things to be well with me. It shall be well with me. It shall be well with me. It shall be well with you. It shall be well with me. It shall be well with you. Those who wish us well, it shall be well with you. Those who wish me well, it shall be well with me. I'll be well with you. Shall be well with my children, well with my people, well with my well wishers. In the name of Jesus Christ. Ẹni tí ò fẹ́ kó dára fún mi, kò ní dára fún ìwọ náà lórúkọ Jésù yóò sì dára fún èmi nítorí ètò tí Ọlọ́run ní fún mi. The plan and the thought of God concerning me is of good, not of evil. It shall be well with me. It shall be well with me financially, well with my children, well with my people, well with my platform, financially, materially, morally, and spiritually. In the name of Jesus Christ, every spirit of dryness, every spirit of scarcity, every spirit of frustration, every spirit of famine, every spirit of danger, every evil spirit will curse you, We eliminate you, We destroy you, We destroy your power, We destroy you in the name of Jesus Christ. Marika Sotaya Baba. Every wickedness spirit operating our land, I command you to die. Holy Ghost fire, command them to die. Consuming them to die. Consuming them, burn them to ashes. Holy Ghost fire, consuming every wickedness spirit, every wickedness spirit, every evil spirit in our land, operating any man or woman that call themselves good, but that they are actually evil. Holy Ghost fire, expose them, destroy them, disgrace them first, and, dis and destroy them. Holy Ghost fire, Holy Ghost fire. Set us loose, set us free from the wickedness spirit, from the wicked people. Oh Lord, set us free, set us free, set us free, set us free, set us free, set us free, set us free. You send your word that when you set us free, we are free and free forever. I am free. My people are free. Our land are free. Our people are free. My children are free. We are free from calamity, from scarcity, from darkness, from evil, from sickness, from sudden death, from frustration. We are free from sickness. We are free from evil. We are free. In the name of the Father, the Son, the Holy Spirit. Marika paseteyeba. Negede bobo sentayaba. The Bible says we should decree it on earth. He shall be established in heaven. As a child of God. As a a servant of God, I decree today by the power and authority of God in me. I said, evil, you shall be chained forever. Our land is free. Marika po sotayaba. I am free from evil. My children are free from evil. Our people are free from evil. All the good people, I speak to you. Those who love me, from wherever you are, from east, west, north, and south, in this land or wherever country you reside, I pray if it's not well with that country, it shall be well with you, dear. It shall be well with me here. Maria Bosokadayaba. But any man or woman that wants things not to be well with me, wherever you live, wherever you are, wherever the position you attain, it will not be well with you. If you have financial breakthrough, you shall be sick. Any man or woman that wage war against me, any man or woman that wage war against my ministry, wage war against my platform, wage war against my daughter, wage war against my career, and my glory, wage war against my finance it shall not be well with you again again and again in your devil, in whatever you lay your hand if other making it you will fail all my enemy it is time for you to fail the Lord will fail you Almighty God will fail you. The Heavenly Father will fail you. My Creator will fail you. My anointing will fail you. Marika po sokayaba. Negede bobo sotayaba. Any man or woman that want my daughter to fail in life, you will fail. My daughter will not fail because God never fail. We trust in God and those who trust in the Lord shall not be put to shame. For this, for this reason, the Lord, the Almighty God, the Son of God may manifest to destroy the work of failure Failure, you are not for me. You are not for my children. You are not for my people. You are not for my platform. Marika po sokayabare, negedebo sontayaba, mangabo sotayeba, gbogbo iṣẹ́ burúkú, èyí tí a ṣe láti pọ́n mi lójú, gbogbo iṣẹ́ burúkú, èyí tí a ṣe láti pọ́n mọ́ mi lójú, láti pọ́n àwọn olólùfẹ́ mi lójú, iṣẹ́ náà, ẹ̀yin tẹ́ ṣe ni mo pàṣẹ fún yín, ẹ máa forí ara carry your load, owners of evil load, carry your load, carry your load, carry your load, Carry your load. Carry your load. Owners of sickness. Carry your load. You distributor of evil. Carry your load. Carry your load. You distributor of death. Carry your load. Carry your load. Carry your load. You distributor of calamity. Carry your load. Carry your load. I refuse to carry evil load. My children will not carry evil load. My people will not carry evil load. We reject you right now. Owners of evil load. Carry it. Carry it. We reject you right now. In the name of the Father, the Son, and the Holy Spirit. Amen every arrow of sadness, every arrow of evil, every arrow of sickness, every arrow of, di of disaster, I command you, get out of our body. Get out now. No weapon fashioned against us shall prosper. Yet the stranger shall be afraid of their hidden places. I command you, wherever you are, wherever, anyhow, anywhere you reside in our life, in our home, I command you to be tremble. Go out now with trembleness. Get out in the name of Jesus. Go in the name of Jesus. Go in the name of Jesus. Pack your bag and your baggage and go, go, go, go, go, go, go, go, go, go. Gbogbo ẹ̀mí ìpọ́njú, gbogbo ẹ̀mí wickedness, every spirit of wickedness operating towards people from people's heart towards me. I command you to die by fire, die by fire, die by fire, die by fire, die by fire, die by fire die by fire, die by fire, die by fire. Every wickedness spirit operating from people's heart towards me, towards my daughter, towards my ministry, towards my platform and my glory. I command you that evil power. I command you that evil spirit to die by fire, die, die by fire, die by fire. So shall it be. Thank you, Father, for this morning because you always answer prayer. There is nobody like you. We pray and you answer. You are God of miracle. Nobody ever be, nobody will be put to shame when they trust in you. I will never be put to shame. Nobody can put me to shame. No man or woman can put me to shame because you never put me to shame. And anybody that plan the shame shall be put to shame. Anybody that plan shame for me, that plan shame for my children, that plan shame for my ministry, for my calling, for my people, Those people who plan the shame, they shall be put to shame. I command you right now, any man or woman, any old or young, planning evil, planning for me to be to be put to shame. I command you to be put to shame. Shame is your portion. I command you right now, inherit your poverty, inherit your water plan, all your evil plan. It's your portion, oh, carry it yourself, inherit it yourself, eat it yourself, carry it yourself. Owners of evil, oh, Carry your load. I reject you, the Lord has set me free. I am free, I'm free forever. Together with my people, my land, I pray for you to be set free. In Jesus' name I pray. Amen. I put this platform once again in the name of the Father, the Son, and the Holy Spirit. Oh Lord, I call for the blessing of this week. I call for the blessing of this day. I call for the blessing of this year. East, west, north, and south. Come and locate me. Locate my life blessing of this year. Locate my life. Locate my daughter. Locate my people. Those who love us, locate our people. Locate my people. All my people. Those who love me. That's what I call my people. Those who love me. The pastor that love me. The, the people that love me. All my well wishes all over the world. I pray the blessing of East, West, North, and South. Locate all of us. Locate us. Dominate us. Locate us. Nominate us. Locate, locate us. Dominate our life. in Jesus' name. We shall possess our possession. Lord, you have done it before. Do it again. Do it again. Open door of miracle. I pray lẹ̀kùn ọjọ́ òní tó ṣì yìí lórúkọ Jésù. Ire ni yóò pọ̀ fún èmi àti gbogbo àwọn ọmọ tọ́lọ́run fún mi àtàwọn olólùfẹ́ mi káàkiri àgbáyé bẹ́ẹ̀ lórí kò ní yí padà. In Jesus' name. Oh Lord, fill my tongue. Whatever I bound, bound it. Whatever I've loose, loose it. All the prayer I'm going to pray and the one I'll pray again, answer by fire in the name of Jesus. Answer speedily in the name of Jesus. Give us all our requests in the name of Jesus. We, we, we, we will submit our petition. Father, answer us, O Lord, in the name of Jesus. Any man or woman that wanted to frustrate us once again, we frustrate our, your life. We frustrate your career. We frustrate your plan. We frustrate you from your head to toe. Frustration is not for me. In the name of Jesus Christ, anybody that planned jail for me, you will live your life. The remaining of your life, you will spend in the jail, eternity jail. The heavenly Father will sentence you to life imprisonment. And yeah, yet, on earth, you shall be sentenced to life imprisonment. Any power, any man or woman, any government, every, any anybody in power that wage war against my life, you will spend your eternity in rotting jail. You will spend your life in rotting jail, physically and spiritually. Heavenly Father will sentence you to life imprisonment. You shall not be you, you shall not be free again and again in the name of Jesus Christ. Because the Lord has set me free. I am free and free forever in the name of Jesus. Any man that curse me, oh Lord, curse them. Anybody that bless me, oh Lord, bless them. Anybody that feed enemy to have power to work against me. Father Lord, touch people, destroy their finance, destroy their career, destroy their economy in the name of Jesus. Gbogbo ẹni tó bá fún ogun lóúnjẹ láti máa lágbára lórí mi. Gbogbo ẹni tó bá fún ogun ògùn lóúnjẹ láti máa lágbára lórí ọmọ mi láti lágbára lórí ìpè mi láti lágbára lórí ẹ̀kọ́ ọmọ mi láti lágbára lórí gbogbo àwọn olólùfẹ́ mi gbogbo ẹni tó bá ń fún ògùn lóúnjẹ ó yá lórúkọ Jésù ó yá gbogbo yípo ó yá finance yín kó máa shut down finance kó máa shut down finance kó máa shut down gbogbo ẹni tó bá ń fún ògùn lóúnjẹ ẹni tó bá ń fún àwọn ògùn lóúnjẹ láti máa lágbára tì mí ó yá finance yín kó máa shut down any man or woman that oppress me oh Lord destroy them oh Lord subdue them oh Lord let depression kill them in the name of Jesus Christ gbogbo ẹ̀yin ọ̀tá ayé mi mo sọ gbogbo yín sínú depression ẹni bá fẹ́ kí n lọ nínú depression ó yá ìwọ lọ depression ẹni bá fẹ́ kí n lọ ìgbèkùn ìwọ ló lọ ìgbèkùn náà ìwọ tó bá fẹ́ kí n wà depressed ìwọ tó bá fẹ́ kí n tòṣì ìwọ ló tòṣì ìwọ ló wà depressed ọmọ mi àti èmi àti gbogbo àwọn olólùfẹ́ mi lórúkọ Jésù that depression and that shall not be our portion in Jesus' name. Thank you, Father. The thought of God concerning us is of good, oh, hallelujah, once again, be unto your name. Àwọn tó bá ní oore ọ̀fẹ́ láti ṣàmì lábẹ́ ohùn mi yìí lórúkọ Jésù gbogbo ẹ̀mí wickedness tó máa mú kí Ọlọ́run bínú sí yín, ọ̀run eliminate ẹ̀nu ayé yín. The Lord creates his fear into your heart and the Lord will direct you rightly, directly in the name of Jesus. Oh God, you are the God of direction. Oh, direct everybody direct our footsteps in the name of Jesus Christ. When you direct people, when you direct our footsteps, when you direct our team, you direct our thought, you direct our tongue, we shall not make mistake because there's no mistake in you. Oh Lord, as from now, direct us, direct our footsteps, direct our brain, direct our blood, direct our bone, direct our path, direct our thinking, direct our our our, our tongue, direct our speech, direct whatever we do as from today, direct our home, direct our children, direct our marriages, direct our business, direct director of finance, oh Lord, be our eternal cashier as from now, so shall it be thank you lord we shall not run dry in jesus name ẹgbẹ̀rún yóò ṣubú ni wọ́n sọ ní apá ọ̀tún ẹgbẹ̀wá ní apá òsì bẹ́ẹ̀ ni olójú aláfiri ètò aláfigbọ́ yóò súnmọ́ ilé wa búburú gbọ́rọ̀ olúwa ò ní kàn mí o ò ní kan ilé mi ò ní súnmọ́ ilé mi ò ní súnmọ́ ọmọ mi ò ní súnmọ́ olólùfẹ́ mi ò ní súnmọ́ mi lórúkọ jésù búburú gbọ́rọ̀ olúwa jìnnà sí èmi o àtàwọn ọmọ mi àtàwọn olólùfẹ́ mi àti gbogbo àwọn tó fẹ́ wa fẹ́ rẹ̀ ó yá o búburú mo pàṣẹ fún ọ ó yá máa jìnnà máa jìnnà sí wa máa jìnnà sí sí wa máa jìnnà sí wa àìní o máa jìnnà sí wa òṣì o máa jìnnà sí wa jìnnà sí wa jìnnà sí mi jìnnà sí mi jìnnà sí mi jìnnà sí àwọn ọmọ mi jìnnà sí ilé mi jìnnà sí gbogbo àwọn olólùfẹ́ mi jìnnà sí platform mi máa jìnnà o sí orílẹ̀-èdè mi jìnnà o jìnnà o jìnnà o jìnnà o jìnnà o jìnnà o máa rí kápá sátayá bàbá négede bóbó ṣe kádàbáyédà ogbó ẹni tó ta ọfà ìnira mo dá padà fún ọ ìbíyànfò ọfà ìnira jáde kó lára mi ó yá padà sọ́dọ̀ àwọn tó rán ẹ àrí jẹ́ẹ̀tì o àrí náà ṣe you. I reject you. I divorce you. Go right now. I reject you totally. Igbo of fanira, arrow of suffering, arrow of frustration, arrow of death, arrow of sickness, arrow of depression. You are not for me. Arrow of mad madness. You are not for me. Go in the name of Jesus Christ. I reject you. My children reject you. My people reject you. All my well wishes all over the world. They reject evil. They reject evil. Economic disaster. I command you right now. I command your power over my own economy. It shall not crash. My economy, listen to the word of God. You shall not crash because God cannot crash. Economy of God cannot crash. Yeri I call God every day. I trust in God. No other thing. I believe in Him. My economy shall not crash. Anybody that using their brain, they said they are maybe they are scientists. They wanted to frustrate my prayer. Oh, I command your brain to be shattered shattered to pieces. I command your brain to be knocked out. I command your brain to be to be paralyzed. I command your brain to be destroyed in the name of Jesus Christ. Anybody standing against my prayer, any evil standing against my prayer in the form of the, in the, in the, in the form of science. Oh, I destroy your power. I destroy your plan. I destroy your instinct. As from today, the Lord paralyze you. I believe so much in God. It is well with me because I go to the power. I go to the battle with the Lord Jesus Christ. I am a a winner every day, day and night, every time. I am a winner. My children are winner. My people are winner. We are winner. We are winner. I'm in the winning side in the name of Jesus Christ. Oh, I will not perish. I go to this battle with the Lord Jesus Christ. I will win. I will win. I will win. I will win. I will win. I will win. I will win. I will win. I will win. I will win. I will win. I will win. I will win. I will win. win. And I will be launched into my miracle. Yes, my God. Oh Lord, God Almighty, launch me to my miracle. Launch me to my miracle. Launch me to my miracle. Launch me to my miracle. Launch me to my miracle. Launch me to my miracle. Oh Lord, launch my daughter to a miracle. Launch me, Lord, to my miracle. To my miracle. To my miracle. To my miracle. To my miracle. Ẹni tó ń bínú síre mi, ẹni tó fagbára wọ̀n mi láyé, tí ò sì ń ṣe alágbára, tí ò ń ṣe ọlọ́run, tí ò dá mẹ, tí ò dá ayé, tí ò dá ọ̀run, gbogbo ẹ̀dá bẹ́ẹ̀, Lord, shatter them, pieces them, shatter them, pieces them them shatter them pieces them shatter them pieces them shatter them pieces them gbogbo ẹni tó ń fagbára òkùnkùn wọn mẹ tó ń fagbára ìyà wọn mẹ lórúkọ Jésù ó tó àkókò lọ shatter them pieces them shatter them pieces them shatter them pieces them mo gbàdúrà all my well wishes. those who love us those who bless us you shall be blessed you shall be blessed your marriage your home everything about you shall be blessed in the name of Jesus Christ thank you Father thank you Lord you are God you are good you are wonderful you are excellent you are powerful in Jesus name my prayer gbogbo àwọn tó bá treat mi dáradára bá mi treat wọn dáradára gbogbo ẹni bá treat mi burúkú bá mi treat wọn burúkú gbogbo tí ẹnikẹ́ni bá ṣe fún mi bá mi san fún wọn padà ọlọ́run ẹ̀san ò gbẹ̀san mi lára àwọn ọ̀tá mi láìlánu bẹ́ẹ̀ gangan ló máa rí o kò sì ní yípadà mọ́ jésù agbára wa amen ẹ káàbọ̀ síbí ẹ̀yin tí ẹ wà ń bẹ few of you good morning Bola may God bless our let me see what is the name is this name okay only two people I cannot wait till the day you will meet your water holds if you don't stop standing Lisi original the Nigerian to stop standing Lisi olóṣèlú olè amúrọ̀bà hmm, amúrọ̀bà ni orí ẹ̀ ti burú ìgbà tí Lisi ń support àwọn tó jà mí lólè tó wọ̀ sí mi ò mọ̀ ẹ̀ tí rí nǹkan kan You have caused your problem, your nation your problem. You caused them your problem. You don't know some of you, you are the cause of that uh, problem that Nigeria is facing. You don't know. You just believe that maybe the president that just come yesterday is the one. You have caused, okay? You have caused your problem, your nation problem. I'll tell you. I'm part of the prayer, the prayer only prayer point kan náà ni pé kí n kàn kí n jù síta. Ó sì yé, wọ́n ní kí n kàn ju prayer point kan síta. It's a common prayer point you you know eh, òun náà ni wickedness spirit tó ń ṣiṣẹ́ nínú gbogbo yín tẹ máa rí pé ẹ̀ ń ṣe ayé ẹ̀ ń ṣe pàápàá the spirit, spirit of wickedness yeah the spirit of God said I should àtòru ni but mo mo tún ló yẹ kí n ti send it síta but you know he said I should send it to you every spirit of wickedness operating into people's hearts <laughs> towards me towards our nation. You don't know that all of you that is doing one bad or bad thing or the other against the nation, against people in the nation. You don't know that <laughs> you are killing the nation. You don't know. <laughs> because you because when somebody just stole, when somebody go and steal a car, or he just go and see something and come and be showing it to you, then you are carried away by the money and the things that they show you that they cannot even give you because of things people cannot give you that, that they stole. The, what those things they stole, they cannot give it to you. Are you getting me? They cannot give it to you, and you are supporting them because of that. Do you you you want your life because just anyway ṣá Or ni you ìwọ ló bó ṣe wà yẹn tó wá sábẹ́ platform yìí ó máa ṣánkú ni tó wá tún sọ fún if I don't stop about Lizzy you want me to talk about him you cannot you ìtàn ìyá ẹ̀ tó fẹ́ sọ fún mi pé kí stop so you can see that I didn't, block you Lizzy eh, let Lizzy herself come Lizzy that key people that omokelabe shouted no that police have not done anything we are still going to call we are be calling EFCC èdè kò tí ì tanná lórí mi ni ó ti yé bẹ́ẹ̀ tó bá ti tanná lórí mi a máa kọ́ báyìí Lizzy Anjorin should be treated o EFCC go and investigate you tó bá ti yá gan pàápàá màá máa pe EFCC tí Lagos state bá ń disturb láti má jẹ́ kí àwọn tó wà ní àwọn criminal tó wà lẹ́kọ̀ọ́ yẹn kó wà busted láti máa pariwo who are the police in Lagos yo governor of Lagos state you are sus ah you don't know anything o you are mad or something you are killing the nation anybody that donating one evil or the other to the nation stealing telling people to be doing bad thing killers Terrorists, you are evil. You kill the country. You kill the country. I tell you. If you don't kill the country, <laughs> if I tell you, you kill the country, you say eh, economy is a eh, dollar is if if people have not believing in dollar before, okay, if you have not believed in dollar before, eh, you have not been doing things with dollar, you are not believing dollar, and this and disvalue your naira before, he cannot get to this level. When you give, he, he cannot get to this level. You disvalue your naira before today. You step on it. You cost on it. Eh? You cost your money. You cost it. You don't know me. I listen to hmm, you. You every time go and check Dubai money. Dubai money in the world. Since I know Dubai, their money it never go up, it never go down on dollar. It never go up, it never go down. I know I don't know now. And I still believe here because the last time I paid for my when I wanted to do my clear I mean police clearance, you know, I still know that is it, the dollar never go it I mean it never is just the same for the years you understand about the tẹ̀ maybe small because go and check them I promoted a musician in Dubai Before anybody can climb a stage holding a microphone, you got to give them permits. They will permit the country, the government of the country, the area, have to give them permit. And also if you want to step on the stage with them, you have to also collect permits. In Nigeria, do you get permits? Everybody will be, will be dancing and spending the money, using the use money. The, the, the before is even uh, touch people's uh, hand they first of all go and go and useless it in Nigeria in party they be spending mama dasile they be step, stepping on it in Nigeria people stepping on naira you don't you don't know that he has a mini when they tell you to put something picture or somebody cloth on the floor and then you start standing on it you don't know that you want to destroy it you are destroying the value of the thing so you are killing it so foolishness yín ló sọ yín di aláìmọ̀kan he said my people perish because they lack of knowledge you lack knowledge those Dubai people you cannot spend style on the stage and start spending their money and start stepping on it tó ń bá bí ẹrẹ lọ ṣe bẹ́ẹ̀ ní Dubai some country also they cannot they don't allow you even at all you want to spend money they don't even allow some country don't even allow you to spend the money spend money to people if you want to give gift you just give them gifts if you want to use money as a gift you just give them the money for gift not that you be removing the one one like this devaluing it yọlẹ ẹkọ come máa devalue devalue it devalue it cursing it go and see the high currency the money that is so that the most high money that people respect eh not the one that is common you know dollar is common American dollar is everywhere go and see owó yashali because they always put people that are alive on it also àwọn òkú àti àwọn ghost lẹ́bọ̀ máa gbé sí àwọn nǹkan tó ti kú the economy will be dying you better go and look for wisdom okay àwọn tó ní wisdom yẹn wọn ò nípò náà àwọn tó nípò yẹn wọn ò ní wisdom yẹn so ìwọ ọmọ òṣì yìí kúrò ń bí ní kí lísìmúra rẹ kó wá orí yẹ ti dàrú olóṣì olórí burúkú ọmọ wèrè ó gbé let me block you èmi mo máa ṣe ọmọ tí lè sì pa nínú láṣà àti ẹ̀yẹ́ tó ń pa yẹn ó máa ó máa pè fún I tell you now and uh, before we go the only prayer point we God said I should send to this to you especially no anywhere ni pray this prayer if you are a good person every wickedness spirit operating towards people I mean from people's side towards me. Oh Lord, destroy it. Every wickedness spirit operating from our leader to our nation. Oh Lord, destroy the wickedness spirit. You ṣe àdúrà yẹn yí ẹ tó bá wù You see, let me explain to you, maybe you don't understand. When the spirit of wickedness enter into the Abraham family towards him, eh? There's nothing you do. It will not, they will never be pleased. You have to live for them. When spirit of wickedness enter into people towards you, when you serve them with all your heart, they will pay you, they will be ungrateful to you. They will render, they, they will render you useless. Because the spirit of wickedness is operating to, from their heart towards you. They will take your glory and give it to others. Because the spirit of wickedness is operating. The spirit of wickedness enter into Aman towards Mordecai. Even when it is a gate man, person that dine and wine with king, jealous of a gate man is gate man, he never been placed because of wickedness spirit operating from his heart to his uh, to, to to to Mordecai. Okay. Joseph, the spirit of wickedness get into the siblings of Joseph they tell they sold him to slavery spirit of wickedness ó wọnú ìyàwó àná Jacob Jethro ó wọnú ẹ̀ ó gbé eléyìí ti fẹ́ kú ó gbé layer layer Rachel fún ó gbé léyàm ó fi ṣeré ó fi ṣeré ṣẹ́ spirit of wickedness ó wọnú bọ̀dá apààyàn àkọ́kọ́ yìí kéènì ó wọnú spirit of wickedness wọnú kéènì sí abel kéènì lu abel pa ebi kò yẹ dáadáa tí spirit of wickedness bá wọnú àwọn èèyàn sí ẹ ìyẹn náà máa ń pè lájẹ èmèrè ló ń ṣe àjẹ oṣó ló ń bàjá wickedness spirit ó wọnú ayé wọn sí ẹni òun gbà bó dáhùn tí spirit of wickedness bá wọnú ayé èèyàn síyàn á gbórúkọ ẹ lọ sí ilé tó o bá ṣoore fún á gbórúkọ ẹ lọ sí ibi abẹ́ tí ń lu ṣẹ́rẹ́ àti ṣàwòrò idẹ lórí orúkọ ẹ á gbórúkọ ẹ lọ sọ́dọ̀ àwọn bàbá àti ìyá wọn àníkànbàǹbà ayé wọn jẹ́ tí spirit of wickedness bá wọnú ayé ènìyàn sí èèyàn òun ló wọlé sí orílẹ̀-èdè nàìjíríà tí ẹ rí pé àwọn èèyàn kan á dédé gbéra wọn lọ pa èèyàn kan sọnù ní orílẹ̀-èdè yẹn wọ́n á ní terrorist wọ́n á dédé pa àwọn èèyàn bíi two hundred wọ́n á dédé waste wọn dànù tí of wickedness tó wọlé òun ló máa jẹ́ káwọn èèyàn dédé wò pé eléyìí ó máa ń gbádùn ọkọ ó máa lọ́kọ ẹja àjọkọ ẹgbà wọ́n á jàgbà bó dẹ̀ jẹ́ ọmọ ẹ̀ náà ni àbíyàwó ẹ̀ náà ni wọ́n á jàgbà wọ́n lọ́wọ́ spirit of wickedness spirit of wickedness ó operate níbi tẹ́bi pé wàá struggle wàá ṣiṣẹ́ tán tó bá ṣiṣẹ́ tó rò pé ó fẹ́ lọ sinmi nílé tó bá kó tó délé àwọn tó máa ń pààyàn wọn ti tẹ́lẹ̀ díẹ̀ wọn á kidnap ẹnìyẹn wọn á lọ pàdánù wọn ò ní sọ pé ó ti ń ṣiṣẹ́ tipẹ́ o wọn á gbé lọ sínú igbó wọn á pàdánù ìmí tí ọ̀bá dẹ̀ nìkan kidnap ẹ̀ wọn á fi poison wọn á fi sóúnjẹ fún spirit of wickedness is a disaster is a very wicked spirit that is operating right now all over the world but is operating mostly in Nigeria now all things that is happening in Nigeria from A to Z is a spirit of wickedness that is controlling it that is sharing that distributing those things okay spirit of wickedness tó bá pín oúnjẹ kò ní dọ́dọ̀ olódodo ó máa fún àwọn ìkà lóúnjẹ wọ́n máa yó tẹ́kí wọ́n máa yó bámbám wọ́n máa kọrin bámbám ni mo yó mi ò mà mọ̀ pé bí ń po lódodo kọ̀ọ̀kan bámbám ni mo yó you don't know spirit of wickedness hmm. if it's spirit of wickedness àwọn tó ti dánwò wọ́n ti lò wọ́n fún ẹ rí if it's spirit of wickedness ẹ eh, get into and normally it can get in it can get into a mother to a child it can get into a child to the mother it can get through the husband to the wife towards the, your wife to the husband also it can get through towards the neighbor to the neighbor you know it can get toward to a student to student you know spirit spirit of wickedness is a bad spirit o oh. it's operating right now seriously it has been in the system for long but now it's operating seriously And when it's operating like that, calamity, a lot of things, into tó kéré jù mbẹ̀ náà, ìyàn ló máa You know, And it's your tí ì jẹun tẹ́ ẹ tún gbé mọ́ tẹ́ ẹ lọ pàdánù. Ẹni tí yà ń jẹ, tó ń jẹ ìyà, tí yà tún jẹ, ọ̀tọ̀ lẹ́ni tó ń jẹ ìyà, tí yà tún jẹ. Ṣé orí tí yà bá ń jẹ èèyàn ẹ̀rí gbó burú jáì so wickedness spirit wọ́n ní ká gbàdúrà lé lórí bẹ́ẹ̀ ni tó bá wà láàrin ọ̀pọ̀lọpọ̀ wàá máa jẹjẹ ìrírí because spirit wickedness ó ti ṣẹlẹ̀ ńlẹ̀ mi rí gbà yẹn gbogbo tí mo ní wọ́n ṣe fún mi láyé mi láti ìbẹ̀rẹ̀ dópin wickedness spirit ló ń operate ń ṣe rọ wickedness spirit tó bá so oúnjẹ tán wọ́n á ní pé ìwọ náà máa serve láàbù yẹn tó bá kàn ẹ́ wọ́n lè dáa ó dẹ̀ ti tán wàá manage ìsàlẹ̀ pọ́ọ̀tù yẹn lọ́wọ́ ìsàlẹ̀ pọ́ọ̀tù yẹn jẹ so bá ìsàlẹ̀ pọ́ọ̀tù jẹ tán kò yú ẹ wọ́n á ní má wọrí lọ sùn bẹ́ẹ̀ wàá jẹun lọ́la tó bá ti wọ́ la máa kọ́kọ́ serve lọ́la wọ́n tó bá ti ti di lọ́la wọ́n nílé sáré lọ lọ ta sáré lọ ṣe green tó bá tó ti ṣe tán ìwọ náà máa serve last tó bá tẹ̀ ti bu tiẹ̀ lójú ẹ báyìí wọ́n ti ṣàṣeṣe òun ló operate is operating all over the world I tell you òun ló máa jẹ́ kẹ́nìkan rò lára somebody will just sit down and he will just sit down and say okay oh, you this station, we want to cause problem between you and a lot of life going to loss are going to go to war now you too èyí eh, tó bá lè lọ tó bá bọ̀ welcome èyí bo, bá we be paying some token to your family bye bye to jati to you nìyẹn wọ́n ti sọ di jati jati wickedness spirits operating in all over the world. thank you ẹ gbàdúrà yẹn every wickedness spirit operating towards our leader operating towards any man or woman towards me iwọ if you want your like us we are praying for our nation we pray for ourselves also you see but you can pray it for yourself tó bá ń lálàá pé àwọn àjẹ́ ń ṣí ẹ oṣó ń wọ́ọ̀rì ẹ oṣó àtàjẹ́ ò fẹ́ràn ó ti yé bẹ́yìn ẹyọ wọ́n ń yọ ẹlẹ́nu ìkà ló ń jẹ́ bẹ́ẹ̀ o lè gbà pé gbogbo ẹ̀mí burúkú ẹ̀mí ọ̀dájú ẹ̀mí ìkà let me say it in English the way God gave it to me Holy Spirit gave it to me every spirit of wickedness operating people in people's heart towards me to destroy my life Holy Ghost fire consume them destroy them destroy them today kill them today not the person who oh, that carry it that's why i'm telling you a lot of people carry wicked spirit towards you they are not the one that carried i mean they are not the one operating the spirit wicked spirit is the one that is working all right devil is a spirit god also is a spirit every wicked spirit operating in people's heart towards me holy ghost fire consume them and destroy them today Father, consume the Holy Ghost, destroy them. Every wicked spirit operating towards our leader, towards our nation, from our leaders to our nation. Holy Ghost fire, consuming that evil spirit, evil spirits, wickedness spirits, Wickedness ni o kò evil Wickedness ni wọ́n ní ká gbàdúrà lé o. Although wickedness also is evil general name àwọn ìkànnì evil okay it's a general word but particular one wickedness spirits when somebody you meet a wicked spirit when somebody is crying you will be laughing when somebody is dying when people are feeling it they will not feel it because the spirit of wickedness have taken over their hearts yes when people are operating under wickedness spirit whatever you see that want others promote them e make them like glad e gladden their heart wọ́n máa sọra wọn di glad oh god pray it every wickedness spirit operating towards from people's heart towards me oh lord destroy that wicked spirit every wickedness spirit operating from our leaders' hearts to our nation. Holy Ghost fire, consuming that wicked spirit, consuming the wicked spirit. You see, when you see them start doing good, you just said because of the wickedness spirit just dying. Yes. If you are being tortured by demon, one demon, is a wickedness spirit that is operating towards the person against you. I mean, from that person against you to you. Wickedness spirits operating against my life from people's hearts. Holy Ghost fire. Kill them, destroy them. Oh Lord, kill the wicked spirits. Destroy them today. Every spirit of wickedness that disturbing my life, tormenting my life tormenting our nation, tormenting our finance, our glory, our children. Holy Ghost fire, consume it that now. Every wickedness spirit operating from our leader to our nation, Holy Ghost fire, consume that wicked spirit, destroy that wicked spirit, set us free olúwa já wa gbà lọ́wọ́ agbára ìkà let me tell you wicked spirits they don't feel anything again they anybody that is wicked don't feel the way you feel again they don't see what you see again they cannot be emotional there's nothing emotional there's nothing like sympathy there's nothing like I mean hmm. <laughs> mercy they don't know what is it You know? <laughs> a lot of people. And people are also sponsored, they buy wickedness disease. People now, because of the gravity of wickedness in the world now, when they know that you are a wicked soul, they even pay for you. They pay, they invested in you. That because that wickedness alone, they want to buy it. People want to stand under it. They want to be protected under it because they believe that wickedness spirit protect them these days. It's a lie, I'm telling you. You are only killing yourself because even the person that is wicked, that you believe that is wicked, people fear him, you stay under him. Hey eh, you, one day, one day, you can even see slight mistake like this, Tobashi. It will face your life and then it will finish you up because it's operating. You cannot be protected under wicked spirits. There's nothing you can do to wicked spirits that they will be pleased. If he's just looking at you because he still have a lot of assignment to do. By the time he finish with others and he now remain you, and you believe you are under him, <laughs> he will finish you up. You can be only motive biti mo le sase. Kì í ṣe wickedness and witches and wizards. Lord Ọlọ́run nìkan ni mo lọ. Ọlọ́run la làlábò mi mo ti rébé tí mo lè sá ṣiṣẹ́ nígbà ìdánwò àtẹ̀jì o. lọ́dọ̀ ọlọ́run mi nìkan ni mo lè sá sí ọlọ́run mi ò ní aláàbò mi kò ṣe under wickedness kò ń ṣe under ẹ̀mí tó ń panijẹ́ ẹ̀mí ìkòkò kò ń ṣe ọ́ndà ìbọn ìbọn gan ò lè protect ẹ because tó bá dìbọn mú gan tó bá lọ ṣe mistake tó lọ sùn lásán tó lọ gbé síkù àbó lọ gbé sápò ó lè lọ yìnbọn ẹlẹ́sẹ̀ ó ti yé bẹ́ẹ̀ <laughs> wickedness spirits. <laughs> a lot of husband that are tí ò fa in favour a lot of home that are not settled the one is wicked maybe one is going to be good but if both of them are wicked they wọ́n lè lẹ̀pọ̀ títí ayérayé if the two of them are also good they wọ́n lè lẹ̀pọ̀ títí ayérayé but títí kan bá wicked you kan bá good Ajatuka ni tagbani, only work together so wickedness spirit wọn ní ká gbàdúrà lónìí má gbàgbé o gbà dáadáa ní kọ̀rọ̀ yàrá ẹ̀ bàbá parí sí tún take it like a responsibility. <laughs> <laughs> wickedness spirit disobey wickedness spirit kò sí ní tó sọ létí ẹ̀ tó máa gbọ́ it will rubbish everything you say that is good rubbish everything because he possess you know uh, we cannot pray for them to be because some of them they got to be deliver. they got to have uh, one spirit like you know before they can be delivered they have to they they have to hate the spirits before you can divorce something you have to hate that thing, okay but the moment these ones are not ready to they are not divorcing their wickedness they are not divorcing it and that's why we are saying that towards me oh, every man or woman that have wicked spirit against me oh Lord destroy the wicked spirit in them towards me It can go and be activating towards another person, but towards me, the evil, the wicked spirit will die. It will paralyze. It will not have power over me. O ti yé bẹ́ẹ̀. Hehe. So, pray it o. Pray it o. Anybody tí wicked spirit bá ti torment rí, pray it o. Ọ̀fẹ́ nígbàlá o. Kò sí àníkẹ́sanwó táìtàn náà fún mi. Bá a gbé síbí gan ẹ̀ ní fún àwa but don't worry don't worry ẹni bá fẹ́ kára tù mí ẹni bá fara tù mí ara máa tù ẹ́ ẹni bá lóun parapọ̀ tó bá lóun máa fara ni mí ara máa ní ẹ ni ó máa jábọ́ tán lẹ́yìn kọ̀ọ̀kan ni ọ̀kọ̀ọ̀kan lọ́wọ́ wọn mọ́ máa ń yọ sọnù ògòlòmàṣí òkè ń pọ́n kó má jábọ́ ló bá ti jábọ́ báyìí ló bá tán. ọlọ́run o oh god. Every wickedness spirits operating from people against me. Oh Lord, destroy that wicked spirit. Ẹnu ẹnikẹ́ni tí wicked yẹn wà, wickedness yẹn wà. Oh Lord, destroy it. Oh Lord, destroy it. Excuse me, I'm not saying your country, your leader is having wickedness towards you. Are you getting me? i'm just praying ni o <laughs> i'm not saying your wicked your leader is having wickedness spirit towards you your mother your father your son your wife your family everybody because we are married also you have a leader that's your husband is your leader ọkọ lolówó orí aya that's the leader of your home okay so wickedness spirit and i've given you a sample little i don't want to stay long on this and i've stayed long already almost one hour àdúrà ẹyọkan la sì ń gbà látẹ̀kan àdúrà ẹyọkan péré yes. Read Matthew chapter five verse forty 43. Momoni read. I want to read. You have heard that it was said, Love your neighbor and hate your enemy. But I tell you, love your enemy. Hmm, what an exam. Exam gidi ni o. Love your enemy. Hmm. If you don't dismantle the wicked spirits in your enemy, eh? You cannot love them because when you even love them, you try to do according to the Bible because they have wicked spirit towards you they can look at you and slap you gbòòsà and somebody slap you lákọ̀ọ́kọ́ wọ́n ní tẹ́ bá ní wọ́n bá gba ilé tí ọ̀tún kẹ́kọ̀ọ́ kò tó bá tún kọ̀ tó tún gba gbòòsà kò sí mi kò sí etí méjì náà ló ní tó dẹ̀ tún fẹ́ gbá mi ibo ló tún fẹ́ gbá ó ti yé bẹ́ẹ̀ you got to tell the spirit of God, I mean God to destroy the wickedness spirit towards the enemy that is there they say you should even love him gbogbo ẹ̀mí kà tó ń operate nínú ènìyàn sí èmi gbogbo wickedness spirit tó ń operate nínú àwọn ènìyàn sí mi sí ọmọ mi sí ògo mi sí orílẹ̀-èdè mi oh lord destroy that wickedness spirit kò ń ṣe ẹnìyẹn ló máa ní kàn destroy you i tell you because a lot of people carry demons they don't know a lot of people is like somebody that are mad ni to to mad torí ẹ ti yí finally tó ya wèrè tó tọ́ ẹ mọ̀ nǹkan kó lè mọ̀ ọ̀nì tó bá bọ́ nínú oko wèrè yẹn ṣó ti yé tó bí wickedness ṣe rí nìyẹn tó bá sọ pé ah why do you do this to me gbà tó bá ń complain yẹn gan tí ò bá ti kò nu ẹ ó máa bínú sí ni pé what gave you the audacity to ask me that why am I wicked to you do you have any right for me not to be wicked to you is it not my life if I like I destroy you and he forget that he doesn't destroy somebody papa you have no legal right to destroy others especially when he's not a criminal but when he's mad at that moment when ìgbà tẹ́mi wèrè àti òsínwé àti wickedness ẹ̀ bá balẹ̀ ayé rẹ̀ he will act under that on you um, towards you He will not be, he, will, he doesn't know. And that's why you have to pray it. He doesn't know. People are wicked at times, they don't know they are wicked. Oh. <sighs> Even let me pray for myself and pray for yourself too. Are you getting me? Any sìn I lost síbi tó ní ẹnìkan Maybe you too. You that you are husband or you are wife. Maybe you don't know you are wicked too. I'm just telling you. Oh. I'm not saying you are wicked. For you to know that wickedness is category by category. Pray to your, for yourself like this. Every wickedness spirit in me. Oh Lord, destroy the wicked wickedness. Every spirit of wickedness in me. Every spirit of wickedness in my sons towards me. Every spirit of wickedness in me towards people. Every spirit of wickedness in my daughter towards people. You can see I'm praying it out. Pray it out. Oh Lord, destroy the wickedness spirit. I don't want to go around with wicked spirits. A lot of people are going around with wicked spirits. You can see, for you to understand. Maybe you don't understand. Ẹlòmíì me ni oko. ẹni yẹn, ó jẹ́ oníṣòwò. Some people are married and their husband is a businessman. He always go around with cash. He come home with cash. And the cash he used for the business, he borrow it actually the bank is financing it. And every day they sell, they make some profits. And the money he borrow also is going to pay like he's going to pay what what do you call it interest to the bank maybe we pay ten thousand and he make eleven thousand that day maybe exactly let's say let's say he's paying ten thousand as interest for the loan every day and a day maybe he make ten thousand there's a day we make twenty at time he will make less than ten thousand and he now have a wife he has a wife the wife used to ó máa ń ṣe bí ipò love ẹ̀ gan but every time he come he come back home he will go inside and steal more than ten thousand he believe that the money is plenty there o and that's why you see a lot of people they will tell you they run out of cash they run down their business is shortage there is a lot of shortage you understand me the wife or the children started stealing money and they are stealing the money they are giving it out to people who don't value who don't help them to work and the person who, do, who is doing the business is feeling the heat every day like pains, loss of money, and is working seriously. A wicked spirit is operating from the wife and the children towards him. A lot of people are doing like that, but if believing, and those who are stealing the money yẹn, Eventually, maybe the person have an attack At attack a lot of things happen to that man and uh, at times maybe irú èèyàn bẹ́ẹ̀ yẹn bóyá ó kú àbí ẹran títà mẹ́yìn ẹni yẹn ò ní rí wickedness kankan nínú nǹkan tó ṣe and that's why you see a lot of people who use to steal people's things ẹ̀mí wọn máa ń gùn bí ẹ̀mí òbí okùn ṣòkòtò àwọn olè wọn kì í kú bọ̀rọ̀ o wọn àjẹ́ kí tó bá tiẹ̀ ti rí ìjọba tó bá ẹ̀ ń bẹ́ owó gan-an go and check Nigeria anybody tó ti ṣí owó Nigeria tó kó pamọ́ ti pẹ́ yẹn wọ́n máa ma yẹn maintain ni ẹ̀mí wọ́n máa ń gùn bí okùn ṣòkòtò ìwọ tó jẹ́ tó bá jẹ́ pẹ̀lú tí òfin wà tí wọ́n tẹ̀lé òfin yẹn tó bá ti pẹ́ tó bá ti jalè báyìí o táṣì ẹ̀ bá ti tú báyìí o wọ́n máa sẹ́ńdẹ̀ sẹ̀sọ̀ láì fìfẹ́ tó mọ̀ pé òun máa kú ọjọ́ tó bá ti mú báyìí fúnra rẹ̀ ló máa ti kú kíkú tó dé á ti kú dé kú you understand me so maybe you don't know that you have a wicked spirit also ẹlòmíì ń ṣe pọ́tì lẹ́gbẹ̀ẹ́lé ẹ ẹlòmíì ń sin ẹlẹ́dẹ̀ lẹ́gbẹ̀ẹ́lé ó ní fáàmù ẹ̀ ó ń ṣẹja tó bá ti di lóru wàá máa lọ wàá lọ bẹ̀ wàá lọ máa fi àwọ̀ gbé ẹja ẹlẹ́ja gbogbo èrè tó yẹ kó jẹ tẹ́nìyẹn bá débẹ̀ àwa pé òun tẹja kò pé á débi kínní á ti báyìí pé wọ́n ti gbé ṣíkìn wọ́n ti kó gbogbo ẹyin ẹyin tó yẹ kó bá one thousand wọ́n bá three hundred ńbẹ̀ ẹyin ti kó láì seven hundred ńbẹ̀ wickedness spirits amrọ̀bà tó ń jalè tó lọ ń jì nǹkan oníkan wickedness speech ló gbèrú ló ní nínú àwọn tó ń pa àwọn èèyàn kiri lórílẹ̀‐èdè nàìjíríà yẹn wickedness spirit gidi original wọn chronic wọn ló wà nínú wọn àwọn tó bá gbé ilẹ̀ orílẹ̀ tó bá fi ń wọ̀n gan pàápàá kò ń ṣe rọ́ wọ́n fi wickedness spirit ni gbogbo ẹni tó ń da obìnrin àtọkùnrin irú tó máa máa dájà lẹ̀ láàrin àwọn èèyàn pé kọ́ńtà máa jà kiri ọkùnrin wọ̀nyẹn náà wickedness spirit ló ń bá wọn fà á ṣó ti yé so i'm telling you now ẹmu kó mo ti ṣàlàyé fún ẹ kẹ́nìkan máa ṣiṣẹ́ kẹ́nìkan máa kó èrè ẹ̀ lọ sí ibòmíì kéèyàn máa kó owó ìlú orílẹ̀-èdè ẹ̀gàn kó máa kó lọ sí ìlú ibòmíì wickedness spirit ni maybe kò ye yín dáadáa maybe somebody now nǹkan to need ní orílẹ̀-èdè rẹ̀ wọn ò tí tó o wá ń kó lọ sí orílẹ̀-èdè ibòmíì wickedness ni wickedness. gbogbo ohun tó yẹ kí àwọn èèyàn jẹ kó pé kó kárí kán pín kó kárí kán pín fún certain people kán sọ di ti family wọn wickedness spirit land grabbers kò kọ́ dédé gbà kó ní nǹkan tó ti invest lé lórí tó ti ṣàjàjà kéèyàn lọ ṣiṣẹ́ lóyìnbó ara wickedness ni wickedness ni kó réèyàn tó jalè kó máa support gbogbo wọn pé kí ni wọ́n ti jí kí ló dé gan ẹ̀ lè pásítọ̀ gan máa tún support wọn pé pásítọ̀ míì ni mo ti rí torí gbàyàn gbogbo àti mo bá complain pa mi sí àwọn kan máa gbàwọ́ sí ṣọ́ọ̀ṣì wọn wọn á nírọ̀ ni wọ́n pamọ́ wọn o torí pé ọwọ́ wọn náà wọ́n máa ń kó owó nàìjíríà sí àkáǹtì wọn wickedness spirit ni wickedness spirit ò kì í rí tí èèyàn bá ń sọ tòótọ́ ọ̀rọ̀ a lot of people torí ẹ̀ ló ṣe ní pé by their fruit you shall know you shall know them téèyàn bá ti wicked tó tiẹ̀ rómi jẹ́ lójú ẹ̀ nìkan báyìí tó wà ní pé ìwọ tá a bá jẹ́ kó tiẹ̀ dàgbà wá máa fẹ́ ṣe competition pẹ̀lú àwa simply because wọ́n ti kó nàìjíríà pamọ́ sí lọ́wọ́ wickedness spirit ni wickedness spirit ò kì í jẹ́ kí tó bá wọ ọmọ lọ́mọ á ní ìwọ á ní jó dàgbà tó bá dàgbà wọn náà máa fẹ́ pé ìdílé tiẹ̀ náà máa sọ pé wọ́n léèyàn ẹ jẹ́ àdúpà ara wickedness spirit àwọn lórí ló ṣe èkú àwọn ló ṣe Mohbad ní ẹlẹ́mìí kúkúrú wickedness spirit wo wọ́n wọ́n ọlọ́run wo pray it o pray it pray it gbogbo ẹ̀mí wickedness o operate wo wickedness spirit á tún máa jẹ́ kí ẹlòmíì tó ti lò gbà ẹ̀ kò ní jẹ́ olóòtí ẹ̀ bẹ́ẹ̀ ni ní tí ò lè gbà ló máa ma fi lọ ẹ́ eh? wickedness spirit wickedness spirit is a is a very wicked spirit ah wọ́n ní kan wicked ẹ̀dá ló ní wicked spirit pray don't joke with it i may be saying it with jokingly but know me for real i'm telling you every wickedness spirit operating towards people against i mean towards operating from people towards me ah. Uh -uh. Father, Lord, destroy that wicked spirit. Father, don't allow any wicked spirit in my life. Every wicked spirit. Should, should I tell you one thing? The Holy Spirit is telling me now something. Only do you know, Holy Spirit is telling me something. I have to pray for myself too. How can my daughter will go to work? And I will take the money from my daughter and I will give it to my to people in Nigeria that need money. Is that not a wish? Is that not a wickedness? my daughter ọmọ tí ò ti yẹ kó máa ṣiṣẹ́ kan tó yẹ kó wà ní school tó ní a lot of tí wọ́n fún ní pressure oríṣiríṣi tí ó jẹ́ pé Ọlọ́run ni màá wá mú owó náà màá fún yàn màá yọ lára màá fún ẹlòmíì ṣé kìí ṣe wickedness ni mo, mo wicked ọmọ yẹn some people a lot of people have wickedness spirit in them they don't know that's why you see pastor have it afa have it limam have it Babalawo have it people who don't go to church have it people go to church have it hmm, pray it o. Oh. Every spirit of wickedness operating in my life towards people. People are operate. They are they are under that. They are operating. They have wickedness spirit. They, they don't. They be some people be counting like a power. Sp wicked spirit ló operate you ẹnìkan. Máa rò pé power ló operate nínú. Ó kàn wicked ni. It's just been wicked. I like. kàn lágbára ni. Alágbára ni. Ẹni tó bá ti lè náà ni ló máa <laughs> Every wickedness spirit in me towards people, towards my children. Every wickedness spirit in my children towards me, towards people. Every wickedness spirit operating from people's hearts towards me, towards my children, towards our nation. Oh Lord, destroy wickedness spirit. That spirit in our life must be terminated. Evil spirit in our life be terminated be destroyed. Every evil spirit operating from people's hearts towards me, towards my children, towards our nation, that evil spirit be destroyed now in the name of Jesus. Uh-uh. You don't know me. ẹlòmíì ní wicked spirit They be poke gbé on my lọ sí àárín èrò oníkọ́bà ọ̀nà pa a I'm a fún I'm sọ tó bá ti débì kan láàrin ẹgbẹ́ burúkú tán ṣe wọ́n á ní One ọmọ ẹ tó wá tó ti àkókò máa fẹ́ lù pa fẹ́ jẹun ló kàn wá fẹ́ jẹ wickedness spirit. and you know one thing about wickedness spirit is like it's easy to sow the seed of wickedness It's easy to initiate people into wickedness wickedness náà ni gbogbo àwọn cultism tó ń ṣe ní orílẹ̀-èdè wa báyìí wickedness ni wicked spirit they now gang themselves they now wọ́n wá double lórí ẹni tó wá fẹ́ bá jà tó o bá dúró déédéé kó rìn sókèrè kó máa ta ọfà àdúrà sí wọn tó o bá dúró sàárín wọn wọ́n ti nà ẹ́ pa kó tó wọn kó máa tó lajú pẹ́rẹ́ wá ti jí sọ́run they are very mean wicked spirit is not a good thing is work operating seriously in our nation Nigeria wickedness spirit dem are operate when they take love for granted. Okay? When they believe they cannot be judged, they cannot be all, all responsible for their wickedness. That's when they operate it. What called wickedness is law. Law of God. And it's like rebuking the Satan and then it will flee. You got to rebuke the Wickedness thing. I mean, wickedness is operating. Okay? They take the law for granted. That is their this thing. They take you for granted. They don't have right to destroy, to kill you, but they kill the people, they kill the person, believe they are going to go scot-free. They take the law for granted, they slap everybody. They misbehave. The law have to cop them, or else it's like you're releasing a mad person, a chronic weary, to be destroying that go with cutlass, to be attacking people with cutlass, and you leave them in the society. You have a lot of casualty. So you got to rebuke them. Destroy the wickedness. Repent from it, or it destroy you. Kill the wickedness spirit, or the wickedness spirit kill you. Every wickedness spirit, jẹ́ rí pé mo sọ lónìí bóyá kò yẹ dáadáa. Ọmọ mi, owó tí ò tí tó, a máa sọ pé, Mummy, we don't need this, pàápàá, we, don't, we have not do this. You understand me, Marania? Ẹni tó bá ti ṣàánú wọn ló máa rà àánú that's our abotira ànúgbà ni ẹni tó bá ṣàánú nàìjíríà kọ́ ló ra ànúgbà ẹni tó bá dájú ló máa ra ànúgbà nàìjíríà tó bá ti ní kó lọ ṣe nǹkan burúkú tó bá ti lọ ṣe wọn sanwó náà fún ẹ do wicked and pay but tó bá yìí ń gbé ń wickedness mọ́ra kó wickedness o tó bá ń gbé wickedness mọ́ra tó bá yìí ń pardon wickedness lórílẹ̀‐èdè náà ó kàn ń fìyà jẹrẹ ẹni olórí tó bá ń ṣe bẹ́ẹ̀ náà ó kàn fẹ́ ṣàṣetì ni ó fẹ́ kàn fẹnu ẹ̀gàn sọ tòun tóun bá kúrò mẹ́rin wickedness will care for nobody. ó oh lọ eliminate and destroy every spirit of wickedness any angle tó bá ti ń ṣiṣẹ́ they don't just wọn ń work wọn ń ṣiṣẹ́ ordinarily o yàtọ̀ sáwọn tó máa ń ṣiṣẹ́ tẹ̀ nírí yẹn tó jẹ́ pé every spirit wọn kàn déédéé lọ àwọn náà ló máa lọ dọkọ̀ sọnù àwọn tá a fojú rí nìyẹn but ètò bá ti fojú rí yẹn you got to deal with them okay. That's it for this morning. Heavenly Father, we say thank you. We worship you. Every spirit of wickedness in our life, in our in people's life towards us, in our children towards us, in our life towards our children, in wife towards husband, in husband towards wife, in leader towards their nation, in nation towards their leaders. Wickedness spirit will come against you today. In the name of the Father, the Son, and the Holy Spirit. Holy Ghost fire consuming them, destroy them totally. Oh God of creation, the God that creates us, that holds everything, set us free today. Set our life free, set our heart free, set our spiritual and body free from wickedness spirits. Please, as from today, don't allow that wicked spirit to operate in our life, in our nation, in our home, in our surroundings. In the mighty name of Jesus, don't allow wicked spirits against from anybody towards me, towards my children again. Sack all of them. Don't allow wicked spirit to operate in my life towards anybody. Please, Lord. We want to walk before you together with our people, with our leaders and nation, and be blameless and be perfect. Help us, O oh Lord, to be perfect and walk before you and be blameless. Daddy, please help us. Destroy totally the spirit of wickedness. In the name of the Father, the Son, and the Holy Spirit. Let people have a changing mind, change of mind. Let people repent from wicked spirits. Let people repent from wicked spirits. There's no minor of it. The minor, if you are, you are not rebooking, you are not rejecting it. They can grow and become something else. So today I divorce wickedness spirit in my life. I reject you, my daughter I reject you, my son I reject you. My family, I command all of you in the name of the Father, the Son, and the Holy Spirit. I command all of you to reject bad spirit, to reject evil spirit. I command all my friends, all my followers to reject bad spirit, to reject wicked spirit. I command all the heart of our nation, the heart of our leaders, to reject wicked spirit, to renounce it. As from today, Father, create your in us a good spirit of you. Sweet spirits, spirit of niceness, spirit of gentleness, spirit of holiness, spirit of meekness. Oh Lord, spirit that, that, that, that, that pleases you, that do things according to your word. Lord, help us. Let us have good spirit towards each other. Let our leader have good spirit towards their nations. Let the nation have good spirit towards their leaders. Father, Lord, those people who are married, Let them have good spirits, sweet spirit towards their wives and husband. Let those who have children have good spirit towards their children, and let the children have good spirit towards their parents. Father, let good spirit take over, and let wicked spirit die. Let spirit, wicked spirit perish. Let Holy Ghost fire consume wicked spirit. Let our land be set free from wicked spirit. Let our land be set free from wicked spirit. Daddy, help us, oh Lord. Thank you, Father, because you answer prayer. Every oppressor spirit that is wicked, this wicked spirit, will reject you today. We renounce you. We divorce you. It is well with our spiritual and body. Daddy, why she she gone. I love love Shigoni? We are going out today. Let the blessing and goodness of today be our portion. We reject evil spirit, wicked spirit that oppress spiritual realm, that has that strike road, that strike cars, that strike people to death that cause trouble, that cause calamity, we reject all of you. We carry the mark of Jesus Christ, mark of God, favor, anointed the power. No evil shall touch me. No evil shall touch my people. No evil shall touch my children. No evil shall touch us. We are free from that evil calamity. It is well with our spiritual and body. Thank you, Daddy. Wow. In Jesus' powerful name we pray. Anywhere the bad spirit is not operating, wicked spirit is not operating, there's always be a peace The Spirit of God said the presence of God is the big, there's a fullness of joy. Let that be your presence in our life. Spirit of wickedness already disappear. Nobody will be able to use that spirit of wickedness towards me or my children or my home or my people or my platform again. Anytime they want to use it, the Lord disactivate them immediately. Anytime they want to use it, Lord destroy the power immediately. Anytime they want to use the wickedness spirit,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 Surround our life with blessing, with favor, with good, and with testimony, power, with joy, both now and forevermore. Amen. Don't forget also, wicked spirit, also cyber fraud. Cyber fraud also is a, your is also a wicked spirit, okay? <laughs> So, disactivate your wicked spirits. Alright? Disactivate them. Your wicked spirit stealing, irọ́ by wicked spirit ni. Deactivate it. When you deactivate, you start deactivating the wicked spirit, you see peace within. And things will come back to normal. You see, long life will be. Ó ní tó bá power. pa òfin Ọlọ́run rẹ mọ́, ẹ̀mí gígùn àti àlàáfíà láwọ̀ fi fún ọ. Ṣé o ti yé you see? Deactivate it. Wickedness Mama máa sọ you are wicked tó máa ní yéé wickedness tó máa jubilate <laughs> wickedness is a bad o if you don't disactivate it it will disactivate you hallelujah méje jọ hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah amen amen ìyìnbó fún jésù wickedness spirit no ló máa jẹ́ kí èèyàn wo ọkọ ẹ̀ sùsù kó máa ṣiṣẹ́ tó máa sọ pé tóun bá dẹ̀ ti pa tó bá kú kúkú royalty wọn máa kó fóun hmm, wọn máa gbádùn wickedness náà bye for now see you again it's been a while wọ́n ní sẹ́ni àlàdúrà yẹn wá fún yín ni pé disactivate wickedness in everybody disactivate our leader police EFCC DSS disactivate wickedness in our nation and then you see that there shall be joy wàá máa gbọ́ pé. They shall be joy in the morning. Tẹ́ bá ti deactivate wickedness in our nation. They shall be joy in the morning. Because we are a child of God. to disactivate we gbogbo wickedness. They shall be joy in the morning. They shall be joy in the morning when you disactivate evil in our land. They shall be joy in the morning. Because we are deactivate evil. We are a child of God. We will cry no man. There will be joy in the morning. Wickedness make people to cry. They torture people to cry, to die. They attack nation, one attack states. They are terrorists. <laughs> We are a child of God. Disactivate wickedness. There shall be joy in the morning. They shall be in the morning because you disactivate evil in our land. Oh. We are a country they call by God. We should cry no man. When you destroy the evil wickedness, when you destroy and disactivate them. Bye for now. Love you guys. Bye.